Tá, era um colega que ficou com o texto, não sei como é.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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار في أن تقول الله أترى صلاة الله ورسوله صلى الله عليه وآله وسلم قراءة الأدب المفرد في أمريكا آه، أمير المؤمنين الشهيد الإمام محمد بن إسماعيل البخاري عليه رحمة الله آه، gẹ́gẹ́ bí àtúnṣe náà pé kíra rẹ̀ ó jẹ́ kíra sí ó jẹ́ kí èèyàn máa báwo ni ẹ̀rọ ṣe máa ń lò pẹ̀lú àwọn ẹ̀dá ìlera bẹ̀rẹ̀ látọ̀rí òbí àwọn òbí méjèèjì bàbá àti màmá báwo ni ẹ̀rọ ṣe máa ń lò pẹ̀lú wọn kódà tuntun mọ lórí àwọn ìdíyẹ nìkan àwọn tó bá tó ń jẹ alákòóná àwọn òbí rẹ báwo ni àṣìlọ ṣe pẹ̀lú rẹ nígbà tí àwọn bàbá yẹn bá ń bẹ ní ayé àti màmá àtìlẹ́yìn àti kọ ọba sí lórí ayé ìwé ìgbà tó pàṣẹwájú kódà máa ń sí ọmọ ilé orí orí ọmọ tó ń pé lọ́dọ̀ ọlọ́run ọba kí ìjẹ́ ọmọ àlùjẹ́nà rẹ̀ ìrí ìyọ́nú ọlọ́run bá rẹ̀ kó fẹsẹ̀ múlẹ̀ ọlọ́pọ̀ máa ṣe dáadáa fún àwọn òbí àtùkà àwọn ìwádìí tí wọ́n kà lónìí òun náà ní pé tí èèyàn bá ní òbí kò í ṣe mùsùlùmí bóyá ìyàwó ní rí nàfọ́rọ́ ní àbí ẹni tí ó jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ báwo ni ẹ̀yẹ́ ṣe máa ń lò pẹ̀lú wọn ǹjẹ́ ìyọ́kọ̀ pa wọ́n sí bí wọ́n ṣe jẹ́ ìlú ṣe kò ní. tòkọ́dà tó ti kún òbí yẹn ọjọ́ mùsùlùmí àmọ́ ọjọ́ ẹni tí ó ń ṣe nǹkan tó lọ́wọ́ bá ọ̀pọ̀ ń ṣe nǹkan tó lọ́wọ́ bá ọ̀pọ̀ lọ́nà pé ń ṣe bọ́ ń ṣe kófòrò orí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló ń ṣe ọjọ́ ọlọ́wọ́ ìmí ma ìmí ti ma kódà wọn kó àwọn ìlú wọn lọ ẹ̀kọ́ yẹn wípé àwọn kan wọn kó wọn lọ rẹ bẹ́ẹ̀ ni wọn kó àwọn ìlú wọn lọ gíga tètè wá ṣe pé àwọn àwọn náà ń tẹ̀lé bẹ́ẹ̀ àdúgbò ti الإمام الصالح من باب عرض الإسلام على الأم النصرانية في فرنطة في شمال في كلام الله إياكم يباني في اليومين في مسلمين torí ọmọ tó yẹ ẹni kan ẹni pé kọ́lá kò sọ̀rọ̀ bá المهم قال حدثنا وهو في هشام بن عبد الملك حدثنا إكرمة بن عمار قال حدثنا أبو كثير الصحيحي قال سمعت أبا هريرة يقول ونحن نسمع سورة الخارجين ما سمع فيه أحد يومئذ ولا نصراني إلا أحسن أقول لكم يوم يومك أعطي نصارى تبقى كل قاعدة كم يعتبرني أشقى تعتبر شبابه إلا أحسن يكرم يلا يكرم تو كم يعتبرنا شلعي òun ni pé èèyàn gbọ́dọ̀ máa wá ní tẹ́lẹ̀ tí mùsùlùmí wọ́n á ní kí lójú tó wà ní ní lójú tó ṣe mùsùlùmí ni èèyàn gbọ́dọ̀ ti kí ìwà ọmọlúwàbí kó wà pẹ̀lú ẹ̀ ẹ̀ sì lè ní kí akọ́nà pẹ̀lú kí ọba rí àwọn tí wọ́n ti ń ṣe mùsùlùmí lòótọ́ tí wọ́n bá ní mùsùlùmí túùtù ní ẹ títí sí ilé ẹ̀kọ́ rẹ̀ wàlúwà ni wọ́n máa ń jẹ wọ́n máa ń jẹ nǹkan tó ń sọ ilé ìgbé dáadáa ni tuntun máa ń pè ó mọ̀ pé o sì ilé ẹ̀kọ́ rẹ̀ wọ́n ti fẹ́ rẹ̀ torí ẹ̀jẹ̀ náà kọ́ ọ́ ṣe máa bá wọn pẹ̀lú pẹ̀lú ẹ̀ ṣe máa wọn pẹ̀lú òdodo ṣe máa wọn pẹ̀lú àìlè títí náà náà ló máa ń sọ àìsí yóò fẹ́ràn rẹ̀. قال إن أمي كنت أريدها على الإسلام فتحت كل أمتي إسلام ومن كل مبادئ كل مبادئ شيء مسلمين جمعة في مما هنا الإسلام تو جاي من فقلت لها قلت لك أنت في يعني ẹgbà islam fa abẹ lẹ́yìn ẹ̀kọ́ tòrò ẹ̀kọ́ nínú ọ̀sẹ̀ mùsùlùmí títí olóńgbò bá ti wá sí kíkẹ́ النبي يحكي له خاطئا النبي وانا في شيء يقول انا لا يقول النبي صلى الله عليه وسلم يقول لا انه لا يكون في بعد في ايه في دار الاسلام ان فاعتبر النبي صلى الله عليه وسلم تقول ادعوا الله لا فدع قلوا فقال النبي صلى الله عليه وسلم قال الله عليه الذي يدفع الله ولده ثم قال موسى فأتيتها مقلتي مجرد يعني فقد أجاب عليها الباب يعني في يعني كده كمالي لكن شيء وصل كده كمالي لكن جاني فقالت يا أبا هريرة إني أسلمت قبل وجبت الإسلام يعني بدي فيهم مكة رواية الدواري أصنع رشاشة الماء يمكن أصنع رشاشة الماء ونبدأ من شيء فرق فرق فرق من ليه هو على كل في الأحكام مثل الشباب يعني وجب الإسلام قدر يعني واحد تو لا ترى كان الله عليه وسلم شيء أدراكه إن بعد ذلك النبي صلى الله عليه وسلم هو قد نبات صلى الله عليه وسلم هو تقول الذي بيئة يأتي بإجراره فقل هو تقول في أذن الله لي ولأمي تشرف فينا شجوع كما لنا فقال نجوني اللهم عسك أبو هريرة وأمه أحبهما إلى الناس olùwà ní ìgbà ànábi ní olúwa ti ọlọ́run ẹ̀rú rẹ̀ ti ní àwọn òrìrà àti ìyá rẹ̀ jíjí àwọn èèyàn tó máa nífẹ̀ẹ́ wọn káwọn ọmọ láìsí wọn. ara rẹ̀ ní àkókò náà sọ bẹ́ẹ̀ pé gbogbo ọdún yẹn gbogbo ọdún yẹn fọwọ́ ní ìlú fẹ́ẹ́ tó bá ti rí ìròyìn. tó ní nǹkan tó àti sọ pé. Abu Hurairah radhiyallahu anhu màmá rẹ̀ kò bọ́ ọlọ́run kò tẹ̀lé àṣẹ ọlọ́run nǹkan yẹn kò tó má Abu Hurairah Abu Hurairah wọn máa ń pè yá yìí ìyá yìí ló dá wọn. tó àwọn náà bàbá rí aníyàn òbí tàbí tí wọ́n ṣe kankan ń yapa àṣẹ ọlọ́run wọ́n ṣe nǹkan kan tó jẹ́ ẹbọ wọ́n ṣe nǹkan kan tó jẹ́ kókòrò wọ́n ṣe nǹkan tó jẹ́ ṣírípò tó ti kílẹ̀ sí ọkọ ìkan yìí nǹkan tí ò dáa ni tí o gbọ́dọ̀ tó kalẹ̀ bákan náà o sì gbọ́dọ̀ kọfẹ̀ látara àtìfẹ́ pè mọ́ nígbà yẹn láti ń pè wọ́n lẹ́kọ̀ọ́ kan tí ń pa kí ju wọn lẹ́kọ̀ọ́ kan ju oṣù lọ ọlọ́run bá dípò ránṣẹ́ láti ṣe ti ìwọ ọlọ́run ọba ara àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ ní báwo ní ìrìn lò náà lé ní ṣe pé káwọn ní kí ló dé gbogbo aláàbí gbogbo wọn pé lóòrùn wọn ní kí ló dé ní ẹyẹ iná sọ fún àbáyé lè iná ṣe sí ọ̀dà iná sọ fún ẹgbẹ́ fún àwọn ènìyàn a ẹlòmí lè ní ẹwà ẹwà fún ara àdúgbò tó méjì àwọn kọ́mọ kọ́kọ́ tó ọmọ bẹ́ẹ̀ ń ṣíwájú owó ọ̀rọ̀ lọ́wọ́ burúkú kọ́lá tó ti pé ọba ní òní ẹgbẹ́ ẹ̀sìn òye tó ní kí torí pé fẹ́ yọ nínú wàhálà tí wọ́n tó wá wàhálà tó bí pẹ̀lú bí ẹni náà lórí fún wa ẹni tó fún àgbẹ̀yà ń jọ pẹ̀lú ní ìdílé àti ẹ̀ pẹ̀lú ní ọ̀pọ̀ ìlú náà ájò lẹ́nu ní òkè ìpín àwọn ṣe pẹ̀lú ní ìtajà yóò ní ájò ọjà lọ́nà òun ṣe ájò àgbé ìwọ́n fún lọ́sọ̀ nínú ó fún ní ìjọba tó fọwọ́ ìjọba tó fọ ẹsẹ̀ ìjọba tó ṣe kíní kan ìjọba wọn tó kẹta ṣe tó ìwọ ọmọ náà àkókò ṣùgbọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ tó kó kàlẹ́ ìdílé

حدثنا عبد الرحمن بن الربيع قال اخبرني سيد عن عبيد عن ابي انه سمع ابا سعيد يحدث قوم قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال له فقال له يا رسول الله هل تقبل الذكر هل تقبل الذكر على وجهي فاعلم بما قال قال نصاب الطبع الدعاء لنا وإن الله لنا ومن فات عن دينا فإشراف ويدينا وصلة رحم يدك ورحمة يدك من بدنا نعم آه. الإمام البخاري رحمه الله تعالى قال له آه، ترجمة والإيمان بالوالدين بعد موتهما ونبع bí a ṣe máa ronú ṣe dáadáa sí òbí ẹni tó ṣe pé dáadáa yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán iná ìlú omi ìkéré bí ọdún ṣe dáadáa tó di ẹni nílé ayé Islam kọ wa lẹ́yìn ìgbà tó bá kú tán náà islam kò ṣàì ṣe àlàyé ilé ìgbà fún wa. tó náà ní kí èèyàn kan wò sòsò kí èèyàn ní èèyàn wò sòsò kankan láti fi ṣe dáadáa sí àwọn òbí lẹ́yìn ìgbà tí wọ́n kú èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àti kọjá pé nǹkan tí èèyàn bá rí nínú ìlànà ànábì sọ̀rọ̀ pọ̀ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀. الإمام البخاري يقول حدثنا أبو نعيم قال حدثنا عبد الرحمن بن الغزيل قال أخبرني حسين بن علي بن عبيد عن أبيه أنه سمع أبا حسين يحدث القوم قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله هل بقي من بر الأبوين شيء بعد موتهما أضرهما قبيل آه، قلوب بلقب وباو إيه أباء السيد يحدث القوم هم باو يصور جفا وإن كنا عند رسول الله قلوا النبي لا هو عند فقال رجل يا رسول الله فقل توالي فهو النبي أن بقي من بر أبوين شيء بعد موتهما أبرهما إن جاء في شلالات يوفي كتب شخص ليس أعتبار الكتاب مو بتشير ما شغالاتهما أنا قال معي في ذلك دادا تقوه tí wọ́n fi lè máa ṣe sí àwọn òbí ẹni ànábi wọn ní ìtọ́nú àrùbá òun àwọn ìṣesí mẹ́rin iná ni. tó àdìsí akẹ́kọ̀ọ́ yìí kò sí ẹni tí kò bá rí àtẹ̀ntò ti dàgbà tó ń ṣẹ̀mí lásìkò yìí àtẹ̀ntò ti dàgbà tó kò sẹ́ni tí àdìsí ọ̀gá rí wọ́n ti kú tán ló bí yàn ó tún ní nǹkan tó yẹ kó máa ṣe alẹ́ bí ní nǹkan mẹ́rin ọ̀bọ̀ àrùn lẹ́kùnmá wọ̀lú ìtọ́gbà fọ́ọ̀rù lẹ́kùnmá máa ṣàdúrà máa tọrọ àforíjì fún wa tó àkọ́kọ́ nìyẹn tó àdúrà táwọn sọ yìí alẹ́bí tọ̀lọ́ ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ bó ṣe tọ́lá nìyẹn tí wọ́n ṣàdúrà fún wa اللهم اغفر لهما وارحمهما Abi ọlọ́mọdúnmọ́ ẹ̀kúrẹ́ wà ẹ̀ńdẹ́gbẹ̀yà tó gbogbo eléyìí náà lè yọ máa wí kò dìgbà tí wọn bá yẹ fẹ́ ń pè àwọn èèyàn jọ wípé ìwà bá mi ṣàdúrà fún àwọn òbí mi tóbi abọ́dọ̀ ni àbí ní oṣooṣù ní àbí lẹ́yìn ọdún mẹ́wàá mẹ́wàá tó pé àwọn òbí mi ti kú ó ti pé kẹ́yìn yẹn báyìí torí mùsùlùmí ò ní ilẹ̀ gbogbo ojoojúmọ́ gbogbo gbà lórí ẹni tí wọn máa tọrọ àforíjì fún àwọn òbí rẹ tó sì máa tọrọ ìkẹ́ fún wa tó eléyìí ni nǹkan àkọ́kọ́ tí a lórí sọ lọ́wọ́ àlùfẹ́ náà mú sọ. ẹlẹ́kejì wà ẹ̀rùnfáàdù àhàdí ìmà dáadáa tí wọn tó máa ń ṣe bí yàn lẹ́yìn ìgbà ti kú òun pé àdéhùn tí bá sọ̀kalẹ̀ àdéhùn tí yẹn bá wọn ṣe kí wọn máa mú ṣe kí wọn máa mú àdéhùn ṣe tòbí yẹn sọ fún wọn pé àpẹẹrẹ ògùn ọlọ́run ní ìní bí kí wàhálà ó ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí ní lẹ́yìn ní pẹ̀lú ògùn ọlọ́run kí ó sì máa mú ṣe á pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn àbúrò mi ní ìní bẹ́ẹ̀ fi kàjà nínú wọn tó àwọn àbúrò mi àdáwọn ẹ̀gbọ́n mi ní ìní mọ̀ta ìgbọ́rọ̀ ọ̀sẹ̀ nínú wọn gbogbo àdéhùn tí yẹn bàbá wọn ṣe kò tí yẹn bá tó mú àdéhùn yẹn ṣe yẹn ti dáadáa sí wọn nìyẹn tó bá ti fún yẹn yapa àdéhùn ṣe pé ilé ayé náà yẹn bá wà láyé alágbádá tọ́mọ ó ṣe tóbi rẹ̀ òun náà ní pé kí n tó bá ń jẹ́ àdéhùn láàrin wọn àtòbí rẹ̀ bí ó jẹ́ àdéhùn ọ̀gá aṣara àwọn àǹtọ̀rí kékeré ọ̀gá aṣọ tòlúgbà ní òbí mi tó bá rán ọmọ nílé ẹ̀kọ́ yóò tó wá pè kalẹ̀ yóò tó wá kìlọ̀ fún un ìyẹn ọmọ lọ́dún kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ìyẹn ọlọ́dún ṣe nǹkan báyìí ní o wọn ló ti wọn nínú àrùn sọ pé òun ló sọ fún mi pé ìyẹn ọkọ̀ ẹgbẹ́ kẹgbẹ́ o tò náà tó ń bí òun òun fún bàbá wọn ní àjẹ òun òun fún ìyá wọn láti òun tó bí lọ́dún ṣe nǹkan míì tó yàtọ̀ sí àdéhùn tó yàn fún bàbá òun àti ọlọ́run ìyẹn ṣàbùrú àbí òun lọ síbi iṣẹ́ máa ń rìn fún orí wọn ibi iṣẹ́ rẹ náà ni kọ́kọ́ júmọ́ kan máa lọ tó lé ní ya ẹlòmíì lọ. tó o ti ṣàbúrú pẹ̀lú àwọn òbí rẹ ìyẹn ti ṣẹ́ lọ́wọ́ bá lọ. náà alákẹ́lẹ́kejì nìyẹn bákan náà wà ìkọ̀rọ̀ mùsọ̀ ìkéyìmá ara dáadáa tí o tó wọ́n ṣe sáwọn òbí yàn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú òní kí wọ́n àwọn ọ̀rẹ́

ọ̀rẹ́ wọn tó ń gbà tó ń pààyàn láti ẹ̀pẹ́ lójú ayé pé tó ti kú tọ́jú ẹ̀kú òṣèlú ara sáwọn ọ̀rẹ́ wọn lójú ayé wọn wá ń kọ́ tó ó lè pé àwọn ọ̀rẹ́ bàbá yẹn gan ní ilé ayé gan ẹni tí ẹ̀ gbọ́dọ̀ mọ wọn bí bàbá ń bẹ láyé àpọ́nlé yẹn gbọ́dọ̀ pọ̀ kátó wá tó ló tó وصلة الرحم الذي لا رحم لك إلا من قبلها àwọn kọ́mọ dá àwọn ẹbí tó ṣe pé o ní ẹbí nígbà àwọn ènìyàn náà lọ àbí ní ìjọba yìí mọ ẹbí tó ṣe pé àwọn bàbá yẹn iná làwọn náà fi ń ṣẹbí àwọn ni wọ́n ṣe wà láyé ni ẹbí yẹn fi ń jẹ ẹbí lẹ́yìn ìgbà tó kú tán wọn gbọ́dọ̀ dúkìá ẹbí yẹn kó já ọwọ́ ìlú kó bàjẹ́ so ojúṣe ńlá ni eléyìí tòkọ́dà àti ọ̀rọ̀ aláti èsì ní àsìkò yìí á ṣetán orí iṣẹ́ ti gan níbi ọ̀rọ̀ ìdá ẹbí papọ̀ so pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń lò kódà lè ní kọ́sẹ̀ ni wọ́n bá wọn ò sì ní mú kọ́ ara wọn kódà wọn ò ní mọ ara wọn rí wọ́n ti jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò látara pé kí ni bóyá àwọn kan ń gbé níbi kan àwọn kan ń gbé níbi kan tí yóò túmọ̀ bẹ́ẹ̀ pé kọ́ mọ̀ mọ́ra wọn kí wọ́n gbé níbi kan wọ́n gbé níbi kan kí ọmọ ẹ̀gbọ́n kọ́ mọ̀ mọ́ ọmọ àbúrò ọmọ àbúrò mọ̀ mọ́ ọmọ ẹ̀gbọ́n kìíní yẹn ó burú àwọn tó jẹ́ àwọn àwọn bàbá jọ̀ọ̀ àwọn ìyá jọ̀ọ̀ wọ́n da kìíní yẹn sọdọ́kùn àwọn táwọn gbìyànjú ẹ̀sìn ọlọ́run náà ẹ̀jẹ̀ ká àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá wa ẹ̀gbọ́n wa àwọn ọmọ àbúrò bàbá wa kódà ẹlòmíì ọmọ àbúrò bàbá rẹ̀ nígbà ẹlòmíì ọmọ àbúrò màmá rẹ̀ náà. omi pé ọgbọ́dọ̀ fún ṣí dáadáa dé mọ́dá sáìdì rẹ̀ náà di àwọn àbúrò yín kọ́ màmá lẹ́kílódé ẹ̀ka di mọ̀ wọn. tó gbogbo ẹ̀gbọ́n kọ́ àyè mọ̀ tó àwọn kan ládàá pọ̀ mẹ́tẹ́ rẹ̀ ló sún náà ọlọ́wọ́ bàtà حدثني أحمد بن يونس الإمام بخاري ولو أحمد بن يونس قال لي عمر يحدثنا أبو بكر بن عاصم عن عاصم عن أبي صالح عن أبي هريرة قال أقول لك هريرة ترفع للمجلس بعد موته dàrọ̀jẹ́ta ipe òkú tó bá kú ipò rẹ̀ yóò máa gbà lọ́dọ̀ ọlọ́run ọba fẹ̀yàkúrò ẹ̀yìn rẹ̀ yóò wà ní ìpín ọlọ́run ẹ̀yìn iṣẹ́ ìpín hàdì kí ni nǹkan tó ń fa tí mo fi ń rí pé pòlíṣàn lè ń gbà lọ́dọ̀ ọlọ́run fẹ̀yàkọ́ wọn á sọ pé ẹ̀jẹ̀ àmà wọn á sọ fún wọn pé wọ́n lẹ́dọ̀ka ìtàkùn fara náà kíkẹ́ ọmọ rẹ òun ni ó ń tọrọ àforíjì fún ọ yẹni pé tí ọmọ tó bá ń bẹ láyé tó bá ń tọrọ àforíjì fún òbí rẹ tó ń ṣàdúrà fún àwọn ládàá oríṣiríṣi yóò mọ̀ ní ọ̀dọ̀ rẹ. نعم حدثنا موسى قال حدثنا سلام بن عدي مطيع الغالب قال قال محمد بن سيرين كنا عند أبي هريرة ليلة فقال أني أهو لدى أبو هريرة يوكا أبو هريرة اللهم اغفر لأبي هريرة والأم اللهم اخرجني خرج منامي ولمن استغفر لهما أتوب نسيني أبا ترى خرجت وأموديني قال لي محمد محمد والي ونحن ذلك محمد المسكرين هنا ونحن نستغفر لهما حتى ندخل في زاحمة أبي هريرة يعني في أنا موانشا تقول كلهم كوكا أبو هريرة كوكا يعني كي أدوات كي أبو هريرة شيء كوبالي باوانا so bí àwọn tí wọn ń ṣe kòkòrò iṣẹ́ olóore ní eléyìí tó ní àwọn tí wọn jẹ àwọn tàbí ìròyìn wọ́n bá ti rí nǹkan kan tó jẹ́sí lóore ẹgbẹ́ bí àbúrò rẹ̀ sọ orí ìsìn kò ní ṣe kí wọ́n yá nǹkan burúkú ni kí wọ́n lọ́wọ́ ìgbẹ́ tó bá mọ̀ sọ̀rọ̀ àforíjì fún mi tó sọ̀rọ̀ àforíjì fún ọ náà ni ìtumọ̀ rẹ̀ ni pé àbúrò eléyìí kàmá tọrọ àforíjì fún wa kàmá tọrọ ìfẹ́ نعم حدثني أبو ربيع قال حدثنا إسماعيل بن جعفر قال أخبرنا العلاء عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي الله صلى الله عليه وسلم إذا مات العبد فمن يبكي انقطع عنه عمله gbogbo sẹ́jọ́ ọmọ ṣe o ti já ni ẹ ẹni kò lè iṣẹ́ kankan fún ara rẹ̀ mọ́ tí yóò jẹ́ ládàá fún un ilé ayé ń tẹ̀lé àtẹ̀lé àwọn ládàá tó tún máa lọ tí ó máa jẹ́ tiẹ̀ òun ní sọ́dọ̀ tí ń jẹ́ àríyàn òun ní sàárà tó ṣe ètò sàárà yẹn ó sì ń sàn lọ ètò sàárà tí ò dúró. tí ń sọ̀rọ̀ omi ni pé àwọn afáàní ní fóun gẹ́gẹ́ ló ṣe fún ara rẹ̀ àfa kan lọ́bì yẹn fóun gẹ́gẹ́ ló ń péjọ kí n gbẹ́ fún ara rẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ ló ń káwọn èèyàn máa mú omi yìí kí n kẹta káwọn jẹ kí n gbin fún ara ara ṣe kú àfáàmì ló tó bá ṣe pé ọmọ rẹ̀ gẹ́gẹ́ ló ṣe é fún ẹ̀kọ́ ọmọ rẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe é torí pé ọmọ rẹ̀ pé pé òun náà bí ẹ̀ pé òun náà ni ó ṣe é nù tó àfáàmì ló hàn wípé kò túmọ̀ sí ọmọ rẹ̀ ló ṣe é tí mùsùlùmí kan náà bá ṣe é ní àníyàn pé mùsùlùmí fún lágbájá ni tó mùsùlùmí tó ṣe òun òun ò ní ládàá kọ̀ǹtínú pé gbọ́mọdé gbọ́kàgbárí àti ìṣe fún ara rẹ̀ fún ẹni tó ṣe fún yẹn ni tó kọ́kọ́ nìyẹn tó gbogbo nǹkan lóyún ẹni tó dákọ́ tó jẹ́ rẹ̀ yẹn kó sáà ti jẹ́ nǹkan tó sàmọ́ ẹ̀ ṣàǹfààní báwọn yẹn ẹlòmíì lè kọ́lé kalẹ̀ pípé àwọn tó bá ń jẹ́ onírìn àjò àbẹ̀rẹ̀ tí ò bá lé gbé kó sàmọ́ wá gbénu lé iṣẹ́ tó jẹ́ rẹ̀ yẹn iṣẹ́ láńlá ni tí ládàá rẹ̀ wọ́n máa lọ pípé àwọn mùsùlùmí kàmọ́ àtúndì So ẹlòmíì lè wò pé àpò ìṣúra pàtó jẹ́ ẹ̀yà ẹlòmíì lè wò pé òun lówó nítorí mú àǹkáǹtì kankalẹ̀ pé gbogbo ẹni tó bá ń ti ní ìṣòro ẹ̀rọ bá ń ẹ̀rọ bá ń ṣèfò tó irú ẹni àwọn sàhábà ni wọ́n ń náà ìgbà yóò bá ń kú ìṣúra pàtó jẹ́ ẹ̀yà àwọn wákà tí wọ́n ń pè rẹ̀ tó ṣe pé olówó pé ní ẹ̀dá omi tí ó gbìn kó gbìn kalẹ̀ gbogbo yóò máa sáàlì so ìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ wà ní ọmọ wà ní àlọ́kù gbogbo nǹkan tó bá ń jẹ́ bẹ́lẹ́sì tó bá ń jáde ńlẹ̀ wà ní kàmá ńlẹ̀ tó lọ́wọ́ ní kí wọ́n kọ́ ní kalẹ̀ ní òkú sòkè ní ogbó tí a bá tó ń gbà níbẹ̀ àwọn ọmọ òru kàn ní ọmọ bá tó tọ́jú títí níbi ìjà tí májàlú láyà tó ń bá títí tí ó fi pé ayé ọmọ jáde gbogbo tó bá tó jáde ní ayé ẹ̀rọ tó àbí á ah, mọ́tò tí mo gbé kalẹ̀ yìí ẹnu àti ṣiṣẹ́ gbogbo owó tí bá ń jáde ńbẹ àwọn èèyàn tó bá ń jẹ aláìní ẹ̀rọ bá mi sànù nǹkan tó sanwó lé kéwù tó sanwó lé mi ẹ̀rọ bá ń fún wa tó irú yẹn tó dákọ̀tò ìjárí àníyàn máa jẹ tó lẹ́yìn ẹni tí ó ní kódà àwọn ẹni tó dákọ̀tò ìjárí àníyàn ti ṣe kùrán fẹ́rẹ̀ irú kùrán rẹ̀ pẹ̀tẹ̀ tó wà yìí ẹni kọ́ ẹnìkan ò lè dé kó wá fílẹ̀mù tó ní mo ní tó pẹ́ tó ní ibò lè fílẹ̀mù rẹ̀ tó ọmọ rẹ̀ náà lè fílẹ̀mù rẹ̀ tó ní ẹ̀tọ́ lápapọ̀ jẹ́ àríyá alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀ẹ́ inú kan tí ó wúlò fún òkú lẹ́gbà tó bá kú tán ẹ̀yìn mú yorùbá fa ẹ̀yìn ìmọ̀ tó ń ṣàǹfààní táwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú rẹ̀ sọ afá lọ wọn ní pé ìmọ̀ tó ń ṣàǹfààní káwọn èèyàn àwọn kan ní gbogbo tí wọ́n ní bẹ́ẹ̀ lè máa yí báyọ̀ bá ti ń sàǹfààní níbẹ̀ pé ọjọ́ kápẹ́ńtà nìkan ọkọ yẹn ló kápẹ́ńtì ẹnìyẹn mọ̀ ọjọ́ bíríkìlìyà ọkọ yẹn àwọn mi ní ọ̀hún pé ìmọ̀ ẹ̀sìn là ń sọ o àwọn mi ní ìmọ̀ ẹ̀sìn ni tí wọ́n lọ́rọ̀ àdám èyí tí ó súnmọ́ jù ní pé ìmọ̀ ẹ̀sìn náà ni kò tí ìyẹn kọ́ yẹn ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tí yẹn kọ́ yẹn pé pàrọ̀ wá iná ní ìjọ tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ tó ojúṣe ńláńlá ni fún ikú ní ojú kòkòrò pé bóyá yóò fi ṣàǹfààní níbi ìmọ̀ wọn àmọ́ tí ó lágbára lóde òní òun náà ni pé báwo ni ó ṣe rí bí wọ ayé òun náà wá sí níbi tó bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà bí ó fi ṣòṣèlú náà ni wọ́n wá kàkiri káwọn ni wọ́n gbẹ́sìn yẹn kọ̀ọ̀kan wọn. bóyá ó ti kó àwọn èèyàn jọ ike gbogbo ayé ní ẹgbẹ́ jọ ẹ̀dá pẹ̀. àwọn tó ṣe kẹ fún ní àǹfààní ìmà bí ìmọ̀ táwọn náà yìí òdodo yìí kílẹ̀ táwa àwọn ẹni yìí ilé yóò kílẹ̀ sí wọn àbí wọ́n ní àṣẹ tó ń gbélé yìí ká tún ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ pé àti wọn tó da náà máa bọ̀ wá agbára wa jọ wọ́n fẹ́ kó mùsùlùmí jọ wọ́n fẹ́ kó gbogbo àwọn àbá àjọ sójú kan ìní ọmọ ẹni tó lù rẹ̀ ṣe rí kí ti pé gọ́fúnmẹ́ǹtì gọ́fúnmẹ́ǹtì gọ́fúnmẹ́ǹtì ló lè ṣe tó bá ti wá sí pé àwọn tí wọ́n ní ìtìjà ò kàn nìkan bí ìtìjà ò tẹ̀lẹ̀ sí ìyá ẹni tẹ̀lẹ̀ sí yóò ẹ̀jẹ̀ ká kóra wa jọ èèkà wà lórí ìkàbáyìí kájọ kájọ papọ̀ kájọ máa ṣe papọ̀ kájọ ṣe dáwà papọ̀ tí ó sì gbọdọ̀ ní ṣùgbọ́n kankan nínú kò gbọdọ̀ ní ìṣesí ẹgbẹ́ ìròrí ẹgbẹ́ kankan gbọdọ̀ jáde lẹ irú yẹn tàbí ẹwà lẹ́yìn náà ọ̀dà alẹ́ tó ṣe pé ẹ̀yin náà sọ pé a ah, ah, ẹni yìí ọ̀dà kẹ́ni yìí a ah, ń ṣe nǹkan báyìí tí ó sì jáwọ́ kó lẹ̀ ẹ̀ wà lẹ́fẹ́ pawọ́ papọ̀ ẹ̀fẹ́ pàtàkì ọmọ Ma tmc ẹlẹ́pàá tmc papọ̀ ma, àwọn tẹ̀bílẹ́ẹ̀dì ẹlẹ́pàá papọ̀ má alẹ́sìnà kọ́ abẹ́láńdẹ́ ọ̀gbẹ́ńlá kànáà àwọn bí wọ́n ti ẹ̀ nígbà fún yìí kó lè sọ síbi òní gbà àtúrẹ́ yìí gan láàrin ara yìí gan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àwọn tẹ́yìn jẹ́ kó dání lójú pé sẹ̀lẹ̀sì yìí làwọn ilé ẹ̀ papọ̀ pẹ̀lú wọn ẹ̀ papọ̀ pẹ̀lú wọn tó gbàdé àwọn papọ̀ pẹ̀lú ìkọ́wá nílé afẹ́ papọ̀ pẹ̀lú rẹ̀ ẹ kójúkójúkó dáadáa ẹ kọjúmọ́ dáwà kẹ àwọn ìlànà bá ní ìmà káwọn ìlú olójúri ọlọ́run tó padì lọ́nà ọlọ́run ọba títàrí wọn dá káàkiri àwọn wọn dá èkó wọn níta òṣè kájínà sí kófúrú kájínà sẹ́bọ iṣẹ́ tó lọ́wọ́ gbé lé lọ́wọ́ nìyẹn fà wàlẹ́ àkọ́kọ́ primary assignment yín nìyẹn ẹwájú yẹn kalẹ̀ ọlọ́mọdé yìí wọ́n tó lẹ́ẹ̀rí fa ó wà ní oṣù tẹ̀rí fa ṣe ṣe alùpùpù ẹ̀mí wọn ní oṣù bí ẹ̀mí wọn ní oṣù ẹ̀rí ọmọ ènìyàn lọ ọmọ ènìyàn tó ń tẹ̀ra rẹ̀ jẹ́ ní wàláhì táwọn èèyàn bá mọ̀ ọlọ́run mọ̀ wọn náà mọ̀ kára rẹ̀ dàpọ̀ ẹ mọ̀ wọn náà ti ra wúye wúye ẹni wọn alùpùpù ẹ̀mí òṣèlú alùpùpù ẹ̀mí òṣèlú àti pèrè àmùkù ni pèrè àmùkù láti gádà gbogbo ọkọ gbogbo eréjọ ìtẹ̀síkìjà tẹ̀síkìjà tẹ̀síkìjà tẹ̀rù wa lójú ni wọ́n pè àwọn tó fẹ́ ní ìdí wọn ìkọ́nù ìṣúgbọ́n alùpùpù ní àbá lágbájá ìwọ tó ti sọ sọ sọ sọ sọ nípa wọn tó fi alùpùpù lágbájá ìwọ ah, tó ti sọ sọ sọ nípa tó fi onídàáńdá ìṣúgbọ́n náà ẹ̀rọ àwọn ìṣòro ìṣòro mùsùlùmí ni ní ẹ̀dí ká kó jọ papọ̀ bíi ti tààdé bí kanu bí ìmáàmù wo bí àfa ńláńlá wo tí wọ́n tẹ̀lé olùkọ́ tàbí kan wọn àfa gbogbo ìlànà yìí ìlànà àwọn haraki yìí wọ̀ ní tó àwọn ní àwọn haraki náà ní tó tó sọ̀rọ̀ kí kasa dẹ́sán àdúgbò oníjọba dẹ́sán àdúgbò oníjọba tí dáwà ń dẹ́sán lọ sọ́nà tí dáwà dẹ́sán àdúgbò oníjọba ni tí dáwà dẹ́sán àdúgbò wọnú òṣèlú ni wàlúwà ìkòkò ṣe dáhùn ẹ̀mí sọ̀lọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tóbi tó ti lọ òun náà lè pe ẹ̀yìn mo ti lo ìtàfà ìbì ìmọ̀ táwọn èèyàn já ń fa ni fẹ́rí tẹ̀ ń fáwọn èèyàn yìí bẹ́ẹ̀ lọ́sán ẹ̀ ní dáadáa kẹ̀kẹ́ rírì rẹ̀ kò sáǹfààní ń bẹ́ẹ̀ ẹni tó ti di pé tókòtò rẹ̀ ń tókè dáadáa tẹ́lẹ̀ ojú onírúgbọ̀n tí kò tí ó fẹ́ ń ṣe ìbáàgì nítorí nítorí ìròyìn ni ẹni tí ó ń tókòtò yóò dà agbada yóò wù papọ̀ bọ́ kókó lẹ́gbẹ̀ẹ́ fẹ́ fẹ́ fẹ́ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe tó ṣe tó kílẹ̀ àdá yìí à ìjà bẹ̀rẹ̀ ọlọ́run. hijabu ó ti dúpẹ́ hijabu ni ọ̀gbù ìjà jìnnì láwọn ìyàwó yìí. ìní òsì ẹ̀rẹ́ ti láti bójú. ìwọ ọlọ́run kọ́ ṣàtàn fún wa ìmọ̀ tí ó wúlò fáwọn ẹ̀rẹ́ fún ọba tó wà náà kó ní tó fẹ́ ṣe láyé ju kó sànú àwọn ẹ̀kọ́ kó ní máa kó ti kó ń bẹ́ẹ̀ kó kọ́rí tiẹ̀. àwọn ẹbí sọ́ọ̀rọ̀ ṣe yẹ̀dọ̀ ṣe ìlà àbí ọmọ rẹ tó máa yẹ ọmọ tàbí òkú tó bá tó náà. kí ni ní ọmọ rẹ oní ẹ̀mí ọmọ tó gbọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá yé ní ìjọ rẹ fún yàn mo ti sìn yé súnà yé islam yé so ni, ọkùnrin ojú ni, òun yóò ṣàdúrà fún ọ yóò mọ ẹbí rẹ ẹ wo gbogbo tá n kala ti bẹ̀rẹ̀ láti bàtà tó ń ka yìí ẹ wo ọ̀rọ̀ òbí là ń kala ti bẹ̀rẹ̀ yìí o tírú ọmọ yẹn kí yóò wá yẹ ní òbí yóò wù ní kọ̀ọ̀tún láti máa ṣe rárá síbi yẹn náà ni, òbí tí o bá ti ọmọ rẹ síbi fún náà ọlọ́mọdé oṣooṣù òfò yẹn láyé ọlọ́mọdé tó wá sí níjọba ìgbà ìgbìyànjú lẹ́yìn tọ́rọ wọn tí òun gbẹ́sìn yé yọkọ̀ máa ń bá tí ọlọ́ba tó bá tún ní ìjọ tó bá kú báyìí wọ́n kọ̀ lè wá aṣọ wáyì níjọ kẹjọ aṣọ wáyì tó gba àwọn ọmọ ẹgbẹ́ bá wọ̀ ọ́ àwọn obìnrin fìlà blu àwọn ọkùnrin fìlà blu ẹ̀yin obìnrin gèlè blu pẹ̀lú aṣọ wáyì àti tó bá nílé àti tó bá ní gíní àti tó bá ní fúẹ̀lì kó sábà wáyì tó wá ọmọ olóko so irú ọmọ tó fẹ́ sáyé nìyẹn àbí ọmọ حدثنا جسارة ابن صفوان قال حدثنا محمد بن مسلم عن عمرو عن عمرو عن عكرمة عن ابن عباس رضي الله عنه أن رجلا قال ابن عباس أقول ترتبط يا رسول الله وجشي الله iná omi tó sí ẹ màmá mi ti kú wọlé tó sí màmá mi wà sọ kankan kalẹ̀ kò sọ kankan kalẹ̀ ìjọba yà kí n ṣe fún mi dáadáa kò sọ fún mi pé kí n ṣe sábà yìí ó ní sáfẹ̀yà tí yóò ṣe láǹfààní ẹni àpapọ̀ dàpọ̀ àìsà tí ń ṣe sàárà nítorí tiẹ̀. kọ́ọ̀lù alẹ́bìnrin ní náà bẹ́ẹ̀ tó níta yẹn tó máa ń sọ pé àwọn tó wọn ní ká máa ń sàdúrà fókú ní ká máa ń sàdúrà fókú àbíkẹ́lẹ́ mi ò ní pé ẹ̀rí tẹ́lẹ̀ ní sàdúrà fókú ẹ̀rí tẹ́lẹ̀ sàdúrà fókú yìí tó ẹ̀ ti fi rọrùn báyìí ńlá kan ní ó tó tó ìyẹn ló ń ṣe àrà fún òkú yẹn wọ́n dẹ̀ nìkan wá bá nẹ́bí sọ̀rọ̀ ọ̀tọ́lẹ́ ló kọ́ ṣéwù sí tó ń ní agbo agbo agbo ọgbà òkú ó ló ń bẹ̀rẹ̀ sí àrà fún òbí rẹ̀ ọ̀lẹ́bí ni kí ṣe fún yẹrẹ gbogbo nǹkan tó wà ń bẹ yóò fún gbogbo èrè sí ìdára lẹ́yìn ojú ṣe kùn tó ìtumọ̀ rẹ̀ ni pé kò sí bí òbí ti sàrà fún òbí yẹn àmọ́ ní àsìkò tí òbí yẹn bá tẹ̀ kú alẹ́bí tó tú bẹ́ẹ̀ náà ni òun lọ́wọ́ á dé àsìkò yẹn ẹ má pè yọ ẹ má ṣe oúnjẹ ẹ má pè yọ ẹ má ṣe oúnjẹ so ìdákejì gángan náà làwọn àlọ́jẹ́ mú ẹ má pè yọ àwọn àpè yọ ẹ má ṣe oúnjẹ àwọn àṣọ oúnjẹ ẹ má wá sàdúrà kẹ́mọ́ sàdúrà lọ àwọn ní kejì o a kàn parí àdúrà yìí wọ́n lè ti parí àdúrà yìí wọ́n lè ti parí àdúrà wọ́n ti parí àdúrà náà bọ́dà mi kan ẹjọ́ pẹ̀lú òbí wọn ẹni kẹta aláìsí mo ní oníwà ní ẹ̀rọ ẹ̀mí ẹ̀wà ẹ̀rọ ẹ̀yẹ yẹ ti parí àdúrà sí ó ní àti parí àdúrà ní ẹ̀ parí àdúrà lórí mi ó ní àparí àdúrà láà amọ̀tà àdúrà rẹ̀ ní àhà ẹ̀mọ́tò ń yìí mọ́ àkànṣe parí àdúrà rẹ̀ lè fi parí àdúrà tó ẹlẹ́mí lè parí ọjọ́ mẹ́ta nínú lè pẹ̀lú rẹ̀ ní ọjọ́ mẹ́jọ kọ́lá lé wọn ni wọ́n kọ́ bu àdúrà wọn parí nǹkan bá ti ń jọ́ka àwọn tó àdúrà ti parí bẹ́ẹ̀ náà ni sàrà ti ti fún òkú kọ́lá àwọn tó lọ́dún rẹ̀ parí sàrà rẹ̀ lè parí sàrà ti ti fún òkú ìyẹn ti fi ọjọ́ sí i kí gbogbo ọjọ́ àti náà lọ́wọ́ ṣe tààrà fún òkú mi gbogbo ọjọ́ jùmọ̀ ẹni táì gbogbo ìgbà tí ọba ti ráyè ọba àmọ́ ṣe lójúmọ́ ọba ráyè rẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ náà. Báwo ló ń bí mẹ́rin ní àwọn ẹ̀ṣọ́ òkú àwọn حدثنا عبد الله بن صالح قال حدثنا الدين عن خالد بن يزيد عن عبد الله بن دينار عن ابن عمر مر عربي ذكر فكان هذا العربي صديقا بعمر رضي الله عنه فقال العربي ليس الاسلام قال لا فاخرجه ابن عمر من هذا البلاد الفتح náà níbi tí ó jẹ́ àbáwo tí ẹ̀lẹ́mọ̀ kọ́ rẹ̀ àbí tó jábọ̀ fún tí a fẹ́ kà yìí òun náà ní báàbù màlúkánà yàtúrùkú báàbù bíi màlúkánà yàtúrùkú àbò ọ̀rọ̀ nípa tí wọ́n máa ṣe dáadáa ẹni tí ó bá tó ń jẹ́ ẹni tí bàbá bá rú pọ̀ mọ́ tó ọ̀tọ̀ ní kí ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀tọ̀ nìyẹn eléyìí ẹni tó ṣe pé bàbá yẹn tó líǹkì máa ní kí bàbá yẹn rẹ̀ tó kìí ṣe tó bóyá ọjọ́ rẹ̀ fún gàrẹ́ ẹ máa wo a kà حدثنا عبد الله بن صالح قال حدثني الليث عن خالد بن يزيد عن عبد الله بن دينار عبد الله بن دينار أني عن ابن عمر لقد ابن عمر ابن عمر من يعني في عبد الله بن عمر مر أعربي في سفر يعني هو عن يوم lárúbáwò kò kàn wá kọjá fàkànà abul a'radi yìí sadiqan li Umara bàbá lárúbáwò kò yẹ ọjọ́ rẹ̀ fún Umara sẹ́mọ̀ abdullahi bin Umar àti ọmọ bàbá yẹn lọ́jọ́ pàdé bàbá tiẹ̀ Umar àti bàbá ọmọ àti bàbá lárúbáwá wọn wọn náà jọ jẹ́ ọ̀rẹ́ tó yẹ kí ọmọ ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ ọ̀rẹ́ bàbá Abdullahi bin Umar فقال للأعرابي عبد الله بن عمر وقفوا الأربعة ألست ابن فلان tí wọ́n kọ́ ní ọmọ lágbájá tó jẹ́ ọ̀rẹ́ bàbá mi wọ́n kọ́ lọ́mọ lágbájá ni tó jẹ́ ọ̀rẹ́ bàbá mi kọ́ àgbàdà sí ní ilẹ̀ ìlú náà tó o sì mọ̀ pọ́mọ ọ̀rẹ́ bàbá mi wọ́n mú kí wọ́n àwọn èèyàn sọ̀rẹ́ àwọn bàbá rẹ̀ àti bàbá ẹni yẹn ọ̀rẹ́ ni wọ́n abúlé bí wọ́n bá ní fa amara lọ́wọ́ ibnu ọlọ́run bẹ́ẹ̀ ṣì máa rẹ̀ ibnu mọ́rún ní ẹlọ́ba múra kọ́mẹ́kọ́ wa yẹsàkìkù yàtàkùnmí tó ṣe pé káàlì yẹsàkìkù òun ni ó súnmọ́lẹ̀ ẹni pé ìmọ̀ ìmọ̀ ń lò nígbà tí èyí tí ń gun bá ti di pé ó rẹ̀ èyí tí ń gun tó ni ibi tí òun ní máa mọ́tò méjì nílé nínú ìkan ni فنزع إمامته على رأسه tó o tó wá lo láwàní o tó wá bọ́ ọ lẹ́nu mi lérí fa àtọ̀ olówó bọ̀ ó bọ̀ ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó dẹ̀ tó fún ní láwàní. فقال بعض من معه àwọn tó wá ń bẹ pẹ̀lú inú ìmọ̀ràn wọn ni amma yàtọ̀ fíìhì dirhaman ah, láti fún ní dirham méjì tó kí ẹ tóbi kí ẹni kí ẹ fún two thousand naira kọ́mọ lọ ẹgbẹ́ ajé olùdí mọ́tò fún a tó fàkọ́ọ̀ wọ́n ní ntí òṣèlè ní kíkọ́ lẹ́nu nàbí yóò sọ̀rọ̀ wọ́n ọ̀hún ẹ̀rọ sẹ́lẹ̀ ní àná sọ pé ẹ̀ṣọ́ wọ́dà àbí sọ ẹni tó ń jẹ́ ọ̀rẹ́ ìfẹ́ bàbá rẹ ọ̀rẹ́ bàbá rẹ láà. تقطعه مجد جار فيطفئ الله فيطفئ الله نورك قال الله أعطى إيمانا كيانا يعني قال الله أعطى إيمانا يعني so iṣẹ́ rí ọmọ yìí kí ìmọ́lẹ̀ yìí níwájú ọlọ́run wa ara iṣẹ́ rí náà sì ní kí èèyàn ṣe dáadáa sí ẹni tó ń jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn so ọwọ́ àpapàrà ikú ìjẹ dáadáa òun náà ni kí òun tó ṣe dáadáa sí ọmọ ọ̀rẹ́ bàbá àwọn tó o túmọ̀ sí pé àwọn tí ọ̀rẹ́ bàbá àwọn tó wọ́n tó ń jẹ́ mẹ̀lẹ́bí rẹ̀ wọ́n gbọ́dọ̀ náà ṣe dáadáa sí wọn tí ẹ bá kó ọ̀rọ̀ yìí ni ó ní ẹ̀kọ́ tó pọ̀ mẹ́ta ẹ̀kọ́ tó wà nínú ẹni pé ọkọ̀ ni pé ìgbìmọ̀ ìmọ̀ ọ̀rọ̀ dá ọ̀rẹ́ bàbá rẹ̀ mọ̀ ẹlòmíì kò mọ ọ̀rẹ́ dada rẹ̀ kò mọ àwọn tí bàbá òun tó mọ́ kò mọ àwọn tí wọ́n ń gbé kọ́lá ní ẹlòmíì yáyà pé tí bá ń jà àwọn ah, ọmọ yìí yà yìí ah, ọmọ ó èyí sọmọ ní ilé sọmọ òbí kéèké bàbá bàbá gan èyí sọmọ wọn ní ẹja òde báwọn ní bàbá rẹ kan bá sọ̀rọ̀ náà ní sọ fún gbọ́dọ̀ lọ́dọ̀ bàbá ti kú irú ẹni bàbá rẹ bá ń bẹ láyé gan ẹnu bàbá rẹ ò ní kà so èyàn ní kí ni ó mọ̀ pé inú ìlọrin ọmọ rẹ nà ọmọ àwọn ọ̀rẹ́ mọ̀ dáadáa tó túmọ̀ rẹ ní pé ọmọ rẹ ara dáadáa ní kíyàn àwọn ọ̀rẹ́ wọn nílé yìí tó torí mo súnmọ̀ lọ́wọ́ kí o ṣe dáadáa sí wọn bákan náà tó wọn tó wá mọ àwọn ọmọ ọ̀rẹ́ yẹn náà ìdàkùn gbàtí yẹn mọ ọmọ ọ̀rẹ́ bóòlù tó ní mọ́mọ́ ẹ̀gbọ́n onímọ̀mọ́ àbúrò ni wọ́n máa lórí tí gbogbo àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú yìí nínú àwọn ẹ̀kọ́ tá à ń kà yìí ẹ̀kọ́ tí wọ́n ṣùgbọ́n tó kálukú bá mara wọn tó kálukú ti ń ṣe dáadáa pẹ̀lú ara wọn tó ojúṣe wa lórí yìí o kàṣọ̀rọ̀dà tó bí kàṣọ̀rọ̀dà tó àwọn ọ̀rẹ́ òbí wa ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ màmá tó lórí náà lẹ́nu ẹlòmíì ohun olóhùn ṣe tó náà ó dẹ̀ kókó nílé kọ́dà àbótú wọn kótó wọn kọ́ọ̀lù rẹ̀ kó wọ́n á dà báyìí oníyanjú tó wọn lẹ́yìn ni àwọn oníbíbí à oníbílẹ̀ ọ̀gbẹ́sìn náà ní ìjẹba àwọn ajírù ọ̀gbẹ́sìn ní ìjẹba àwọn ṣájírù fún bàbá rẹ̀ ṣájírù fún màmá rẹ̀ ó <laughs> ṣájírù fún àbúrò rẹ̀ ṣájírù fún ẹ̀gbọ́n rẹ̀ tó kájọ alọ́ rẹ̀ bàbá lọ́rùn lọ́rùn lọ́rùn lọ́rùn tó bá ní ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ni aláyàwùjọ yóò dáa. سبحان الله شابكي قال كوجيكي ولا فا يا وجوا حدثنا عبد الله بن يزيد قال حدثنا حيوى قال حدثني أبو عثمان الوليد بن أبي الوليد عن عبد الله بن دينار عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال إن أبر البر أن يصل الرجل أهل ود أبيه شريك بساكة واجب tòtò máa wọnú ọ̀pẹ̀lẹ́jọ àdìsí yìí wọ́n ní pípọ̀ ṣe muslim àbí bọ́tọ̀ bá tóbi sọ ṣe muslim ẹ̀ ní rí ẹ̀ṣfàwọ́dà àbíká látàkàtà àhú pẹ̀lú ti àwọ̀ọ́hù nùrọ̀ kò sí mẹ́. nítorí wọn bẹ́ẹ̀ ni àwọn afá mi àdìsá kàn ẹni pípa alákọ̀ọ́kọ́ yìí ipe ṣéèkì ah, tó jẹ́ ṣéèkì náà Bukhari Abdullahi bin Salih wípé ó ní wọ́n níbi rẹ̀ wáyà àdéhùn so wípé tó wà tó gẹ́gẹ́ ni pé ìnà àgbàdúrí kọ́lẹ̀ nàbí sọ̀lọ́ ọ̀rọ̀ ìnà àbárọ̀ lérí ẹ̀yẹ sọ̀lọ́ rọ́jò gbọ́dọ̀ àdé lẹ́nu mọ́ kọ́lé fi mú mi yéṣu wá ní ìkàlẹ̀ so ẹni pé alẹ́ sọ̀lọ́ sọ́lọ́ ìbínú ọlọ́run ní ìtúnjẹ àbárọ̀ lérí ohun ìrè ohun tó dáa. nínú àwọn orin tí ọmọ máa ń ṣe olóòlì àyẹ̀sẹ̀lá rọ́júlù òní kí ọkùnrin kó máa wọ pé mo fẹ́ dàpọ̀ mọ́ àhàlà wúdi àbí àwọn aráalé ọ̀rẹ́ bàbá rẹ̀ wọ́n ní pé àwọn ọmọ ọ̀rẹ́ èèyàn irú ẹ̀ ní ìgbà wọ́n náà ló ṣe yẹn torí ní ó ń àrídájú àwọn sàhábà lórí sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sẹ́lẹ̀mù wípé kò sí nǹkan tí wọ́n bá ń lọ báyìí tí ń jẹ́ ìmọ̀ tí ò ní lò tó kò sí tí ń jẹ́ ìmọ̀ táwọn mọ̀ tí ò ní gbìyànjú bó làwọn ṣe lò tó irú nǹkan tí ìmọ̀ ọmọ mi ṣe yìí ó ṣe fọ́nà bàbá rẹ̀ gẹ́gẹ́ kan náà o fọ́nà bàbá rẹ̀ ní tó arúgbó ni bàbá yẹn tó bó ṣe pàdé rẹ̀ ní ẹ́ ah ó pa ìyàwó kìkan báyìí ó sì ní kí bàbá yẹn kó gba kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn àbí ẹ̀sìn ó gbé fún bàbá yẹn pé àfẹ́gbà ó tún bọ́ kíní ìṣòlérò rẹ̀ ó tún dàbò bàbá yẹn lérí obìnrin wa ń wò pé ha afálálá báyìí ìdìbò ìmọ̀ pé ha afálálá ní kán àti ní kan ìnìkan lé báyìí ìpínlẹ̀ ti mọ́rí ọ̀rẹ́ bàbá mi. Sọlọ́wá ní àbárò lérè àìyẹ́sílẹ̀ rọ́jú wúdà àbí eléyìí ti àhàlẹ̀ wúdà àbí tó o ti kọ́kọ́ lọ sí wúdà àbí ìyẹn kankan ó tún lọ sí àhàlẹ̀ wúdà àbí wàláì bó ṣe fi òwe tó wá ń jẹ́ àfa ṣe kárí lọ níta bá ti ń kà kò sí àlùbáríkà níbi ìmà kì í ṣe afọláńlá ní àlùbáríkà mà níta kì í ṣe ìdáńlá ní àlùbáríkà mà kì í ṣe mọ́tò láńlá lọ́la àlùbáríkà mà tó ìrírí àìmọ̀ kan kò tọ́ lọ́pọ̀lọ́ yẹn yẹn tí wọ́n sọ pé nílá àlùbáríkà bá yẹ rí mọ̀ ní ní kàtọ́kà ewu ewu àwọn aṣọ ewu agbádá kọ́ra ìlú ìjọ láti náà tìlọ́tí bá lórí ilé wa níbi wá sí níbi wá sí àkọ́dá àwọn gbádùn ní ìmí gbádùn ó ti sọ pé gbogbo àwọn àjẹmọ́ gbogbo àwọn àjẹmọ́ yìí gbogbo jẹmọ ìdílé kọlọ nkọmọ sí wọn ní sẹmà káì kí ẹ rí ìṣèjú tó fi kọtọ lára àwọn èèyàn o nígbà tó fẹ́ gbọn yẹn sókò lọmọ kéwú ṣe lè má má lè ronú ẹni tí ń gbọ́ àti lè má ronú bàtàkà bá ní òun òun òun ṣe òun gbáládùn àti ṣe ẹ o bí gbáládùn ló pè ní bí gbẹlẹ àbí ẹ gbẹdẹmùsẹ síbẹ̀rẹ̀ mú kẹ́lẹ́ lóko yìí wò kìí ṣe yẹn ó ń túmọ̀ nàìm ọ̀wá ni ẹ́ kílẹ̀ pé a ah, kò fẹ́ ẹ́ ah, kẹ́lẹ́ yẹn gẹ́gẹ́ ni mo fẹ́ràn sí mi ọ̀rẹ́ ti ma ìwà ń rí fáà sára rẹ̀ nìkan bí kí ọmọ ní èmi ń gbádùn èmi ń kẹ́ so <laughs> ìfẹ́ làwọn rí yìí tó ń rí kẹ́ ní ọgbẹ́jà ìyá àgbà náà. Ah ó sọ pé gbogbo pé gbogbo àwọn tó jòkó yìí ẹ̀rí wọ́n ń gbádùn ń gbádùn látara mi kọ́dà lè mí wà láìpẹ́ ní sọ pé sáfù ń gbádùn lára wọn sáfù ẹ̀ àti ẹni tó ń jẹ ajá lẹ́sìn rẹ̀ kò lè sọ tóró kò lè sọ yí ara rẹ̀ kò lè sọ pé ẹ̀wọ̀n bá a ṣe wà nìsín ah, ah, alhamdulillah gbogbo àlà ń gbádùn lára ṣe pé àmì ìyára rẹ̀ nìkan à ah, tẹ́ńtì mo ti lọ́ wàláì àlùbáríkà rẹ̀ ní kéèyàn lò yìí wá àlùbáríkà rẹ̀ ní kéèyàn ó lò yìí tó náà ní ẹ̀yìn afá oníkàkàrí ayé ìwọ́nú ayé tó wàláì àtúkálukú ṣọ́ra rẹ̀ obìnrin náà rí o obìnrin náà sínú ìyọra ní kò mẹ́ ìwọ̀n tó kálukú náà fi wọnú ayé tó tó ń wọ̀ lọ lélẹ́yìí kó ló máa jẹ́ ìlú rẹ̀ padà lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan ní ó yẹ kó ń kálukú kó ní ẹnì kankan lẹ́gbẹ̀ẹ́ tó jẹ wọ̀síìrù sílùkì wọ̀síìrù ọ̀kì tó bá mẹ́rin wàlúwà ẹ̀sìn lónìí nínú ẹ̀mọ́ sọ dáadáa ntí ò da tẹ lákìyèsí tí mo sọ àbí tí mo ṣe òun ẹ sọ ó yẹ kó ń kálukú náà ó ní wọ̀síìrù sílùkì wọlé wọ̀síìrù lódodo kẹ́kẹ́ àwùzàrà àti kápẹ́ wùzàrà àwọn oníwọ̀ gbogbo tó mọ̀ sòdodo fún yà kúlò rírì mú ta àfúnikẹ́ ló wíwẹ̀ lọ́wọ́ abẹ́tò kẹ́lẹ̀ ó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwọ̀ tè yìí mú ta bléèdì ni wọ́n bléèdì ilá wọ̀sírì mú ta àfi wọ̀sírì mú ta nìkan ẹni pé nàbí ọmọ yìí mú ta àti nàbí ọmọ yìí hàn án tó ṣe rí àìní àwọn tó ń tèrè gbogbo yìí yẹn nkóba yìí nkóba yìí ṣe àwọn ah, ẹgbẹ̀rún wà tó ń lálẹ́ yẹn ẹgbẹ̀rún ah, yẹn fi àwọn màá wọ̀ tó wà àwọn ọmọ tó ìrìsì ní kóbẹ̀ lọ. àmọ́ wà láì wà láì lábẹ́ kó máa gbádà yíra yìí ibi tètè gẹ́ pàṣẹ pé áá ibi táì ọ̀yàn ń bọ̀ pé mo bá dé sí aṣọ kan wáyé sọ́dọ̀ dáríà dáríà ló pé wọ́n sọ́dọ̀ ah, lè tó mọ̀ wáyé sí àfa nǹkan yìí òkú kí wọ́n tó pẹ̀lú ilé yìí tí wọ́n gbọ́ bá tó lójú wọn pé ọ̀nà ọlọ́dún sí ń lọ yìí tí wọ́n kọ́ lọ́kọ́ sá fún wa ṣe aláì àwọn afáfún náà wọ́n ní ìpadà sí kọ́ ṣe tọ́nu fáwọn èèyàn lọ tọ́nu fáwọn èèyàn lọ ìwà bẹ́ẹ̀ wọn bá kọ́ sáà ṣe àmì rẹ̀ fún wa kò ṣe wá ní ẹni tí ń lé mà mà tí ó ní ọ̀gbáríkà mà tí a lè máa lò gẹ́gẹ́ bí àwọn sàhábà náà sọ̀rọ̀ ọ̀fẹ́lẹ̀ tí wọ́n ṣe ìlú ìmọ̀ hàrà ọ̀pọ̀lọpọ̀ wàhálà mọ̀ṣẹ́mẹ́lì wàhálà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà. السلام بفضل أهلنا لبعض الأشخاص ìjọba kò pé ní ẹgbẹ́gbẹ̀rún lọ́tẹ́rù wà ní dáadáa rẹ̀. na ẹni pé yàtọ̀ pé ìbéèrè tó ń béèrè ni pé òbí lórí kí ọmọ ṣọ́ àdéhùn àwọn méjèèjì kí ó lọ mú iṣẹ́ lẹ́yìn àti bá kú tán òbí tó bá ti pé wọ́n ṣàdéhùn kalẹ̀ pé àdéhùn tó takò sún náà tó takò fún ọlọ́run ẹgbẹ̀rún mímí lọ́fẹ́ àdéhùn yàrá yìí kẹsìn so àbí ẹrù kan gbá lẹ́yìn ní nǹkan jẹ́ka kíkà ló jẹ́ka so ní ẹ̀yìn níbi yẹn yóò ní mú àdéhùn yẹn ṣẹ òbí tó bá tako òfin tó bá tako òfin ọlọ́run àní tẹ̀lé mẹ́jọ tó bá tako mẹ́jọ mú ọlọ́run àní tẹ̀lé kó lànà kó jẹ́ kó jẹ́ mẹ́jọ mú ọgọ́rùn-ún àtàwọn ìrọ̀lẹ́ so irú yẹn ní sọ̀rọ̀ mo gbìyànjú mo ní sin bàbá yẹn sílẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ sí torí bàbá yẹn wọ̀ mọ́ ni ibi tí ó ń pè gẹ́gẹ́ ní sẹ́yìn òpè lọ sí ìfẹ́ kẹ́ máa ń wọ kà fún yẹn gẹ́gẹ́ ní ó pè àmúwọ̀n náà tó tó bá yẹ kó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ ká bọ́ sí ká padà sí reality ká fi sí reality òbí wa sọ kalẹ̀ ike ẹ ẹ ẹ ẹ gbé ẹ má gbé lọ sẹ́wọ̀n ilé ẹ ẹ sì dáná púpọ̀ ìwọ wa lè ọwọ́ ayọ̀ra yín wọ́n lè kọlọ̀ ọjọ́ tó náà abẹ́yẹn méjì péré tó ojúṣe tó náà lè kẹ̀kẹ́ sọ pé ah, ẹ̀yin ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi tó ẹ jẹ́ kí a wòye pẹ̀lú nǹkan tí bàbá sọ yìí o kò bá òfin náà wọ̀ nínú rẹ̀ nti wọn lọ ìpínlẹ̀ pé kí ẹ bá ṣòfin kan tí bá ti bófin ọlọ́run agbọ́dọ̀ lóòrùn sínú wọn bẹ sọ fún yín lẹ́nu tó ẹjẹ ká dúró àtàlù títẹ bá ní nǹkan àbà ẹ dákẹ́ ẹ fún kalẹ̀ kọ́lá bọ́ sọ pé ìdílé bá yín débẹ̀ débẹ̀ ìjọba ló fún ẹsìn padà fún mẹ lọ́mọ ìdókò rẹ̀ ah, wọ́n tó bẹ̀rẹ̀ ọkà pé àwọn dáná ilé kan sọ pé àmì ah, ò ní ṣe pé àdáwó ah, àìní bá yín dá wọ́n kò ní sí so ojú ẹ̀ lè ṣe ìyẹn lọ́pẹ́ tí n bá rí àròkọ ní ha gbogbo lẹ́yìn ní ìdá gbogbo ẹ̀mí tọ́lọ́wọ́ fẹ́ nígbà ọ̀ ó sì yálà ní ẹ̀sìn ó tó wá tó ẹ̀sìn lẹ́nu ó tó wá ṣẹ lọ́rùn kó fẹ́ lọ́rùn tí wọ́n jẹ́jọba ní kìí ṣe gọ́ọ̀mẹ́ntì ó ṣe bó bá ti lágbára máa ní tó fẹ́ sọ náà ní tiẹ̀ tí ó kúlẹ̀ fún wa òpin tí ò bá tẹ ọlọ́run tó wá nǹkan ọmọ sọ̀rọ̀ sí ọ torí nílùú ayé wò fún gbé jẹ́ tó bá ní ní ìgbà yín ṣe má yìn ẹgbẹ́ ẹmọ dáná yín níta wọ́n ti wọ́n ìfowó lẹ́nu tó kọ́ wa wọlé tọ̀ pẹ̀lẹ́ ẹ fún ilé bàbá tọ́kọ̀lọ́ bí kájá kódà táwa náà lọ́mọ rí lẹ́yìn òbí wa níkẹ̀kù ibi òkè sọ́kò dàrẹ́ sí ni ti àà ẹ́ wọ́n ti ọ̀rọ̀ ìṣèṣọ́ àrà fún bàbá bàbá ìṣèṣọ́ fún ọjọ́ ìyá yìí ti sànù lọ púpọ̀ lọmọtò àtiwá lọmọ rẹ lẹ́yìn olúwa ah. So tó tó bá mọ̀ pé gbórú yóò lọ sílẹ̀ jáde jáde kú nítòsí gbórú kan yẹn gbọ́dọ̀ mọ̀ kọkù yẹn máa ń mọ yẹn máa ń fèsèrè ẹni sí láwùjọ ni mo kéwù tá a máa ń kà tá a bá fi fèsèrè ẹni sí láwùjọ ayé wọn tẹ́lá wá jẹun afẹ́ dayéru adayéru náà ẹni mílẹ̀ nípa ni yóò yọ àdá ìjọba yẹn wọn ń ṣe ọ̀fọ̀ nílẹ̀ ah ọ̀rọ̀ ní bí mo gbọ́ kọ́ ní ọ̀rọ̀ lè yọ ọ̀rọ̀ yọ gbóngbó nítorí pé ó fẹ́ ṣe àfikọ́ àwọn obìnrin láwọn dáná wọ́n ní wọ́n dáná wọ́n wò ó ti ẹ̀ ìwọ́n ní dáná fúnra wọn ni ọwọ́ àti tó wọ́n fọ́ gbogbo kòkò wọ́n ní ẹ̀fọ́lọ́pàá ààrẹ ti ẹ̀ ọ̀rọ̀ àgbé ní èyí ó sì ààrẹ ti ẹ̀ lóòótọ́ ó sì fi hàn mọ́lẹ̀ àdìpọ́n lórí ẹ̀sọ́ ni ẹ̀ yóò àgbọn wà nà wà nà brọdà wà nà tó wà nínú ká tẹsí ayé tìlí àwùjọ wa tó kọlọ kọmọ ṣàkọ ọmọ fún wa nà ayé kọ mi sọlọ. Wàbá rọ́kà tó rọ́bà rọ́kà yẹn. Ìmọ̀ nǹkan wa yẹ bẹ́ẹ̀ mọ̀ jẹ́rẹ̀ ká tó jẹ́ máa ń jẹ́ máa yẹ ní yóò bá wọn dára pọ̀ ló jẹ́ mẹ́rin nígbà tí wọ́n ti tó pé nínú bàbá pé òun ti lè mú ẹ̀ka jẹ̀wá ní àmì. òun yóò sára rẹ̀ pé ìgbà wọn ṣe ìgbà àti tó bá ṣe. Náà, sọ̀rọ̀. Láàpù àríyànjú olóòṣèlú àti ìṣẹ̀lẹ̀ ìlànà pẹ̀lú àwọn ìsìnkẹ́ lẹ́yìn tí wọ́n ṣe kí ẹ rí àwọn àwọn tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àwọn ajínigbò wo ní ké wọ́n kú sí

ṣẹ́rí ọ̀rọ̀ hajjìrò kò yẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọkùnláhà ní kí wàá wò pé kí láǹfààní fún ẹni tó fẹ́ ṣekú kí láǹfààní fún ara rẹ kí láǹfààní fún àwọn èèyàn náà níbi ọ̀rọ̀ hajjìrò ló bá pàṣẹ ṣe àlàyé rẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àǹfààní ẹni lọ́dún sí hajjìrò fún àǹfààní owó jù náà máa ń wó jù tí wọ́n máa ń wò náà tí ẹni tí wọ́n ní kí wọ́n ìsìn bá kí wọ́n sára lé ní àrùn òní náà ó tún ṣe kọ̀rọ̀ bí ìdégi tó ti ní pé ó wájúrù wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù ṣé kàlùkà náà sọ pé wájúrù lásìkò yìí ẹ pàṣẹ kẹ kẹ pèsè sí dáhà gidi kẹ pèsè sí àkìlà kẹ pèsè sí tàwọn kẹ pèsè sí káyọ̀ jìnà sẹ́bọ kẹ tó dédé wà tó dáa kọ́ wọn ní wà tó dáa tó wọ́n lọ́ọ̀ tó bí lọ́lẹ́ mi ni tòun ti lẹ̀ ọ̀lẹ́ mi hẹ́n aha ọ̀tún ní kò fi ajírù ẹni kò fi ajírù náà ṣẹlẹ̀ ọ̀. na ẹni pé tí ẹ bá ń ṣe àdúrà lórí ìran níbi ìforíkalẹ̀ ó ṣì yàn lè sọ èdè míì tó èdè ó súnmọ́ ní àwọn àfa ọkọ̀ sọ́nà méjì rẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ tẹ̀lé ọ̀ṣun ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n yẹn lè ṣe yẹn lè lo èdè ní nítorí pé àmọ́tí ní kàdọ̀ ẹ̀rú ìmọ̀ ọ̀gbọ́n tó bá wù ní kẹ́ẹ̀ bíi rẹ̀ nígbà tó yọ ọmọ ẹ̀kọ́ jáde náà kò ní kọ́ jáde fọlọ́ mọ̀ mẹ́sàn-án lágbára náà kò ní mọ̀ ọkọ́ bẹ́yà tó ẹnu ẹnu pẹ̀lú lọ́kàn mọ̀ ọgbọ́n náà ni kì pọ̀ mọ̀ pọ̀ kàn wí kì